يخلو لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه <clears throat>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 وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن باتي أدوك a dúpẹ́ أترى ọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ ọlọ́run كلما باء نبوى محمد صلى الله عليه وآله وسلم نبتي أبا تفسير وادي لنا إبنان عتمة تسواج سورة هود آية 115 ibẹ̀ ni a إن شاء الله تعالى àyà one sixteen ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú wọ́n kí a tó máa tẹ̀síwájú tí a bá wo ọ̀rọ̀ tí à ń bá bọ̀ nínú súrà yìí òun náà ni pé Allah subhanahu wa ta'ala òun pa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ń pa á láṣẹ nípa ìdúró déédéé aṣelálàyé fún wa ipò àti ọlá tó ń bẹ fún kéèyàn ó jẹ́ ẹni tó dúró déédéé nídìí ẹ̀sìn ẹni bá dúró déédéé. ọlọ́run ọba yóò pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ẹni tí bá ń sọ̀bẹ́sẹ̀lú tó ṣe pé gbogbo ń tẹ́ ẹ rí fi ń ṣe nídìí ẹ̀sìn látara pé gbogbo nǹkan ń dùn òun bó bá yẹ gẹ̀rẹ̀ díẹ̀ yóò gbàgbé ọlọ́run al-istiqamatu fi ddin àfàwà Umar bin al-Khattab radiyallahu ta'ala anhu wọ́n ní dáńpẹ ní al-istiqamatu fi din wọ́n náà náà ní wípé an tastaqim ala al-amri wan-nahyi an tastaqima ala al-amri wan-nahyi wọ́n náà ní kéèyàn ó dúró déédéé lérí ntọ́lọ̀ ń bá pa wá láṣẹ ká dúró déédéé pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tí ọlọ́run bá kọ̀ fún wa ká dúró déédéé láti má rọlù wàlá tẹrú ọ̀rọ̀ ìhánẹ sàlẹ̀ kéèyàn má máa dètè bí ìgbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń dètè kọ̀lọ̀kọ̀lọ̀ lè ṣe bẹ́ẹ̀ nípò ń kó lè pẹran jẹ ká jìnnà sí ìmọ̀ déètè ká fi ọ̀tọ̀ sínú kóṣepọ̀tọ̀ ní ká máa sọ síta gbogbo ẹni tó bá nírú ṣe ṣe eléyìí a lè pè lẹ́ni tó ní al-istiqamatu fi din bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá ní ìdúróṣinṣin nínú ẹ̀sìn ẹni rí i kó wá mú àwọn èèyàn pálapàla lọ́rẹ̀ẹ́ ayọ̀ àwọn ẹni ìdọ̀tí ẹni máa rí pẹ̀lú irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bákan náà ọlá tó ń bẹ fún ìmọ̀ kírun bákan náà bí ọlọ́run subhanahu wa ta'ala bó ṣe gbẹ wá ló ń gbẹ pé ká pọ̀ níṣẹ́ dáadáa torí pé ṣe dáadáa tẹ́ ẹ rí wọn ọlọ́run fi máa ń pa àìdá ẹni rẹ. bákan náà gbogbo ẹnikẹ́ni tó gbèrò pé òun fẹ́ máa ṣe dáadáa yóò ní sùúrù yóò ní ìtẹ̀mọ́ra yóò sì ní ìgbà fọlọ́run lórí gbogbo nǹkan tójú rẹ̀ bá kàn látara wípé òun yàn dáadáa. látara pé òun yàn dáadáa láàyò yóò ṣe sùúrù yóò ní faradà. ọlọ́run bá wá ń tẹ̀síwájú nínú alukur'an. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا كان من القرون من قبلكم أولو بقيه قلوب كيتي ينهون عن الفساد في الأرض ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أسرفوا فيه وكانوا مجرمين عبر تجمع القرآن pẹ̀lú orúkọ ọlọ́run arahman ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ arahim ọba àṣàkẹ́ bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ولولا كان من القرون من قبلكم أولو بقية ينهون ولولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين nínú àyà èyí tí a ti fẹ́ ọlọ́wọ́n bá ń sọ pàtàkì al'amuru bil ma'ruf wa nahyu anil munkar ká máa pàṣẹ dáadáa ká sì máa kọ ìwà àbàjẹ́ àìká ìta bá wà ká dalẹ̀ bàbá rí dáadáa táwọn èèyàn pàtì ká pè wọ́n sídìí dáadáa ẹjẹ́ àjọjọ́ máa ṣe dáadáa bá a bá rí àyídá tẹ̀sìn ní tiwa ní tìjọ́mọlúàbí ni táwọn ènìyàn bá ń sọ àyídá àdì dáadáa ká má dákẹ́ ká má kìlọ̀ fún wọn ẹ má àyídá gbogbo ń tọ́lọ̀ wọn bọ̀ ò fẹ́ ẹ jìnnà sí ọlọ́run fẹ́ kó yẹ wá wípé bẹ́ẹ̀ yẹn bá lè máa ṣe èyíkéyìí nínú àwọn àwùjọ tí wọ́n bá ń ṣerú ẹ̀ ìbínú ọlọ́run yóò jìnnà sí wọn ìyà ọlọ́run kò ní í jẹ́ sí wọn ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run yóò máa jẹ́ sí wọn àmọ́ èyíkéyìí nínú àwùjọ tí a bá ti náà ní ìpàṣẹ dáadáa tá a sì pàtàkì kíkọ ìwà àbàjẹ́ ìbàjẹ́ ò ní kúrò mbẹ̀ ọlọ́run bá ń sọ fún wa pé falawla kana minal quruni min qablikum. falawla kana minal quruni min qablikum. falawla ìtumọ̀ rẹ̀ níbí kì í ṣe lil imtina ìtumọ̀ rẹ̀ náà ni fàhálà ìbámu da púpọ̀ àní ìtumọ̀ rẹ̀ wípé tó bá jẹ́ pé fàlàwòlá ìbámu da púpọ̀. kana minal quruni min qablikum. tó bá lọ jẹ́ pé ó ń bẹ nínú àwọn ìjọ àwọn ìran tó ṣáájú yín àwọn ìran tọ́lọ́wọ́n bá pa wọ́n rẹ́ tá a ti sọ̀rọ̀ wọn nínú àwọn ìran ànábì sọ́ọ̀lẹ̀ ìran ànábì Hud ìran ànábì Shuaib àwọn ìjọ Firaun àwọn wọ̀nyí ni al-umamul mukazziba tó bá lọ jẹ́ pọ́ ń bẹ láàrin wọn ni. olùbàkíyàtì. tó bá lọ jẹ́ pé àwọn èèyàn kan ń bẹ olùbàkíyàtì àwọn ẹni re tí wọ́n ṣẹ́kù lórí dáadáa táwọn ò bàjẹ́ máyé torí pé ìpìlẹ̀ òun náà ni dáadáa àárín ọ̀nà laburú tí máa ń wọnú ìgbésí ayé ẹ̀dá kullu mawludin yuladu ala al-fitra gbogbo wa pátá lérí dáadáa náà ni wọ́n bí wa lé lérí kò sọ́mọ kan tí wọ́n bí níjọ́ tí wọ́n bí tó sì bẹ̀rẹ̀ sí ní jalè kò sọ́mọ kan tó yẹ pé bí wọ́n ṣe bí náà ló ti bẹ̀rẹ̀ sí ní mutí ní mugbó yóò máa dàgbà lérí dáadáa dáadáa títí àìdọ́gba wọlé sí la látara inú ìran tí wọ́n bí sí ìdílé tán bí sí ó lè fara kó àyídá látara bàbá àtìyá nígbà tó bá ṣe pé àwọn ẹni ibi ni wọ́n bí ó lè fara kó àyídá látara àdúgbò tá a bí sí ó lè fara kó àyídá látara àwọn ọ̀rẹ́ tí ń bá rìn ó lè fara kó àyídá látara irú ilé ìwé tó lọ ó lè fara kọ́ àìdá látara ẹni tó fẹ́ níyàwó àìdá yìí òun kọ́ nípìlẹ̀ dáadáa nípìlẹ̀ ọ̀nà làìdá ti wọlú ìgbésí ayé ẹ̀dá kọ́lọ́n kó sọ ń bẹ̀. ọlọ́run ọba wa ní fàlàólà. fàlàólà kana minal quruni min qablikum. ọlọ́run ọba ní ìbá dáa púpọ̀ tó bá lọ jẹ́ pé ó ń bẹ nínú àwọn ìjọ tó ṣáájú àwọn ìran tọ́lá wọn bá ti pa wọ́n rẹ́ ọ̀rọ̀ wọn ìbámọ̀ sì já sí dáadáa wọn ò bá mọ̀ jásẹ̀ ní tá a parun tó bá lọ jẹ́ kó ń bẹ nínú wọn. àwọn ẹni tọ́lá oníkan sì máa ṣẹ́kù lórí dáadáa àpilẹ̀ kí ni dáadáa àpilẹ̀ onáà ní àlùfíìtìrọ̀ fitrọ tọ́lọ́wọ́n ọba dá sí wa la da, ọmọ kí ló dá kí ni tí ò dá ọlọ́run dá sí wa lára ṣùgbọ́n tó bá ti di pé fitrọ ti bàjẹ́ àmọ́ rí tí ò dá àmọ́ sọ pé tó dá ni àmọ́ rí tó dá akọ̀yìn sí fitrọ ti bàjẹ́ nù àmọ́ ìpìlẹ̀ tọ́lọ́run dá wa lé ó náà ni wípé ẹni tó bá gbé ba tó pààyàn kì í ṣe jọ́ ló bẹ̀rẹ̀ bọ́lọ̀ ń ṣe dá wa òun náà ní kẹ́rù ó báyàn bó ní ṣe àgbà mi ọmọ la mi lè gbẹ̀mí ọmọ la fi ẹlòmíì adìẹ ló kéré kò lè pa ṣùgbọ́n ní tí ò lè pa adìẹ lénìí ẹ mẹ́jọ ó yà yẹn lẹ́nu ó lè pa yẹn lọ́la o àwọn nǹkan kan ni ó máa ṣe àwọn kan ni ó máa bá rìn nǹkan kan ni ó máa wò àwọn nǹkan kan ni ó máa gbọ́ títí tọkàn rẹ̀ ó fi le tọkàn bá wa le tán fitira. yóò wá parẹ́ kò wá ní dáadáa mọ̀ ní dáadáa mọ́ ọmọbìnrin arìn o bẹ́ẹ̀ bá sọ fún gbé lágbájá bó ṣe múra yóò mọ̀ dá yóò ní kí ló burú bẹ̀ òun ò ní rí n tó burú bẹ̀ ṣùgbọ́n wọn ọ̀tọ́ lọ́n bá ní kí fitira tiẹ̀ sì mọ ẹṣẹ́ kù ìwọ lu jìbìtì bẹ́ẹ̀ bá sọ fún gbé kò ló burú ọmọnìyàn á máa ṣe yahoo yahoo bẹ́ẹ̀ bá sọ fún pélé yóò mọ ẹ̀dá yóò ní kódà ya òun gan ṣàdúrà fún un fitira ti bàjẹ́ tí fitira bá ti bàjẹ́ àní dáadáa mọ̀ sí dáadáa mọ̀ àìdá láàmú pè ní dáadáa ṣùgbọ́n àwọn tó bá sọ wípé olùbákìyà àwọn tọ́lọ̀ ń bá nìkan sì máa ṣẹ́kù kí dáadáa ìpìlẹ̀ yẹn ṣẹ́kù sí wọn lára nínú àwọn ẹni rẹ ìbáṣepẹ̀rù wọn bẹ́ẹ̀ ń bẹ láàrin àwọn ìjọ tá a parẹ́. yẹnì àwọn àní fàtàdì sílẹ̀ àwọn. torí pé tí àwọn ènìyàn bá ń bẹ láàrin wọn kò ní í jẹ́ pàǹdẹ́bí ọlọ́run nìkan ni ó máa kọ̀ bàjẹ́ àwọn ẹni rẹ nínú wọn náà wọn ó máa kọ ìbàjẹ́ lórílẹ̀ èyí tẹ̀ ń ṣe yóò dá o èyí tẹ̀ ń wúwa yóò dá o táwọn tí ń kọ ìbàjẹ́ bá ti pọ̀ ju ẹni tí ń ṣèbàjẹ́ lọ ìbàjẹ́ ò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀ àmọ́ ìbàjẹ́ pọ̀ ju àwọn tó ń kọ́ àbáwọn tó ń kọ ìbàjẹ́ gan atẹ́gùn ìbàjẹ́ ń fẹ́ sí wọn lójoojúmọ́ ìbàjẹ́ ò ní tán lẹ̀ ọlọ́ni tó bá lọ jẹ́ wípé àwọn tí wọ́n ṣẹ́kù lérí dáadáa nú àwọn ẹni rẹ̀ tí wọ́n bá lọ máa bẹ nínú àwọn tá a parẹ́ ni. yẹnì àwọn àlèlfàsàdì fìlàrù. tí wọ́n bá lè máa kọ ìbàjẹ́ fáwọn ènìyàn lérílẹ̀. ìlà balílẹ̀ ní mẹ́lẹ̀ ẹ̀jẹ̀ iná mi nù. ọlọ́run ní àwọn ẹni rẹ̀ kọ̀ọ̀kan wọ́n sì wà nínú àwọn ẹni tá a parẹ́ yìí àwọn ẹni rẹ̀ kan wà tó ń bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n àwọn wọ̀nyí lákọ̀ọ́lì àwọn kéré mímọ́n àìrìnjáìnà mi ni òun àwọn tó kéré òun àwọn wà nínú àwọn tá a là pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba wọn ìgbà tọ́lọ́run ọba pa àwọn ìjọ famud tó pa wọ́n rẹ́ ọlọ́run la èyí tí í ṣe ànábì ọlọ́run àtàwọn tó gba sọ́ọ́lì gbọ́ ọlọ́run làwọn bó tilẹ̀ jẹ́ pé ńlá kọ̀ ní ńlá àwọn ò pọ̀ àwọn tó kọ̀ tó lọ wọ́n pọ̀ ìgbà tó lọ́wọ́ bá pa àwọn áádírẹ́ ọlọ́run la ànábì Hud àtàwọn tó gbà á gbọ́ ìgbà tí ọlọ́run ọba pa àwọn ìjọ ṣùháìbù rẹ̀ ọlọ́run ọba la ṣùháìbù àtàwọn péréte tágbà nábì ṣùháìbù wọ̀ ìgbà tó lọ́wọ́ bá pa fìràwọn àtàwọn ẹ̀jọ́ rẹ̀ rẹ́ ọlọ́wọ́ bá la ànábì musa àtàwọn tó gbà á gbẹ́nu ọmọ israẹli ìyẹn ọlọ́wọ́ bá ń sọ fún wa láàyè yìí wípé illa qalilan mimman anjayna minhum. illa qalilan mimman anjayna minhum. ọlọ́wọ́ bá ní àwọn ẹni rẹ̀ péréte tó kù táwọn náà kún àwọn ànábì ọlọ́run nípa kíkọ ìbàjẹ́ lérílẹ̀ àwọn eyín odò wọn náà nìkan láàlàá. wọ́n sábà lẹ́bí iná bọ́lá mu máa ó tiri fún òfin. ọlọ́run ọba ní kẹwàá ara wọn kan nínú àwọn tá a rán àwọn òjíṣẹ́ wa sí wọn ò gba ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò tẹ̀lé wọn wọn ò tẹ̀lé ọlọ́run wọn ò tẹ̀lé òjíṣẹ́ tààrán níṣẹ́ ni wọ́n tẹ̀lé kínní wà tábà alẹ́bí nàbọ́là mu. wà tábà alẹ́bí nàbọ́là mu. ẹlọ́wọ́n bá níṣẹ́ ráwọn alábòsí nínú àwọn ìjọ ta parẹ́ ìtàwọn ń tẹ̀lé ní máa ó tèrè fòfè. wà tábà alẹ́bí nàbọ́là mu máa ó tèrè fòfè. ìtàwọn ń tẹ̀lé ó náà ni gbogbo omi tó kèlè ó bá ti pọ́n lérí máa ó tèrè fún fi gbogbo ohun tí wọ́n ti lè máa gbégbèsè ayé yọ̀tọ̀ mi báwọn yẹn bá báwọn sọ̀rọ̀ wọn gbọ́ sùmọ́tẹ́ bá ní tọ́lọ́run rèé wọn ẹ fi tọ́lọ́run lẹ̀ láàfin rí ẹni tó ṣe pé wọ́n ní wọ́n fún twenty five thousand kó já àwẹ̀ tó sì já. واتبعوا ما واتبع الذين ظلموا ما أترفوا فيه ọlọ́ni àwọn wọ̀nyí níṣe ni wọ́n ń tẹ̀lé àwọn alábòsí wọ̀nyí wọ́n ń tẹ̀lé mọ́ òtìrìfú fíì ibi tí taraf tó bá ti wà taraf ọ̀nà ni ìgbésí ayé fàmílétè ń tutọ́ gbẹdẹmukẹ wọn gbàgbé tọlọ́ntẹ́yẹ́yẹ́ etí wọn ò ní í ṣí síta lọ ṣùgbọ́n tá a bá dèdè ìtàyé ara wọn ayá gágá kò sí ń tẹ ní kí wọ́n ṣe nítàyé tí wọn ò ní ṣe kódà bẹ́ẹ̀ ní ká máa forí dólè báyìí wọ́n ṣe tó bá tẹ tàyé ṣùgbọ́n tó bá tẹ tọ́ lọ ní wọ́n làwọn ò lè ṣe wọ́n ní ò sáyè wọ́n lágbára àwọn ò gbé ṣùgbọ́n tó bá pẹ́ lẹ́yìn tí ó jà sówó tí ó jà sọ́lá tí ó jà sípò tí ó já sáǹfààní táyé wọn ó dìde wọn ó múra ṣe. wàtánù mujrimi. ara wọn bá ní gbogbo àwọn táyé yẹn lẹ́ṣẹ̀ ni wọ́n ọ̀daràn ni wọ́n ẹni ìbínú ọlọ́run ọba ni gbogbo àwọn tí wọ́n bá fi tọ́ ọlọ́run ọba tí wọ́n jù sẹ́yìn tí wọ́n gbọ́lá fún táyé jù tọ́ lọ́n lọ. nínú àyà yìí ọlọ́run ọba ó pín àwọn èèyàn sọ́nà méjì al-umamul mukaddiba àwọn ìjọ tọ́lọ́wọ́n bá parẹ́ nínú wọn àwọn ẹni rẹ̀ ń bẹ níbẹ̀ olùbákíyà táwọn ń pàṣẹ dáadáa wípé táwọn anájọ ọlọ́run sọ yìí ẹ jẹ́ ká gbọ́dọ̀ sí wọn lẹ́nu o ìbàjẹ́ yìí ẹ jẹ́ o àwọn tí wọ́n ń sọ ọyún wọn kéré wọn ò pọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tayé tí wọn ò bìkítà láti kówó jọ látara kẹlòmí ò sunkún káwọn ó lè rẹ́rìn látara kẹlòmí ò bànújẹ́ kínú tí wọ́n lè dùn àwọn wọn nì wọn ò kọ ìbàjẹ́ torí pé bí ìbàjẹ́ ni wọ́n ti ń jẹ ìdí ìbàjẹ́ ni wọ́n ti ń mu kí náà má sí làwọn ò lówó lọ́wọ́ kí ní orílẹ̀-èdè máa da ibẹ̀ lówó tí wọ́n wà kí bandit kidnapping kó má parẹ́ kó má dáwọ́ dúró ibi tí jíjẹ tí wọ́n wà nìyẹn Boko Haram kó máa tẹ̀síwájú ibẹ̀ làwọn ti ń lọ́lá ọlọ́run ọba nírú àwọn bẹ́ẹ̀ kánú mùjìrìmí. wọ́n kánú mùjìrìmí. ọlọ́run ọba ní ẹni èpè ni wọ́n ẹni àdánù ni wọ́n ẹni òfò ni wọ́n ọ̀daràn ni wọ́n níwájú ọlọ́run. wa ma kana rabbuka liyuhlikal qura bidhulmin wa ahluha muslihun. ọlọ́run rẹ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba rẹ kì í ṣàdédé pa àwọn ènìyàn kan rẹ́. وما كان ربك ليهلك القرى بظلم ọlọ́run kì í ṣàdédé pa àwọn ìran kan rẹ́ nítàbòsí ọlọ́run kì í ṣàbòsí kọ́lọ́n kan wípé ó wù mí kí n pa nǹkan rẹ́ ọ̀ya láìṣẹ̀ kó sì máa pa àwọn èèyàn kan rẹ́ ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. wà á ń lù hàn mùsùlùmí. pàápàá jùlọ ìparun kò lè jẹ́ tàwọn ènìyàn kan lókùrú ìgbà tó bá ṣe páwọn ará ìletò àwọn aráàlú àwọn ìran náà àwọn tí wọ́n ń tún nǹkan ṣe ń bẹ láàrin wọn. wà á lù hàn mùsùlùmí nígbà tó ṣe wípé àwọn wo ni àlùmùsùlùmí al بالمعروف bil ma'ruf wan-nahuna 'anil munkar ọlọ́run ò ní bínú sáwọn èèyàn kan lọ́kùrúgba tó ṣe pé láàrin wọn àwọn tí wọ́n ń pàṣẹ dáadáa tí wọ́n ń kọ̀ wà bàjẹ́ tí wọ́n jẹ́ atúlùṣe tó ń pe àwọn èèyàn síbi ìtọ́ ọlọ́run tó bá ti pọ̀ láàrin wọn ọlọ́run ò pa wọ́n rẹ́ ìyẹn ń túmọ̀ sí pé tá a bá wọ àyà yìí ọlọ́run ọba jẹ́ kó yẹ wa wípé ntí máa ń fa ìyà òun náà lẹ̀ṣẹ̀ kí wá ṣe ẹ̀ṣẹ̀ nìkan ká tún mọ̀ wàá rí ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ ká má rí ẹni tí ó kọ bàjẹ́ ìbínú ọlọ́run kò ní jìnnà sáwọn èèyàn bẹ́ẹ̀ ó lè máa bẹ nínú ìdílé nínú ẹbí ó lè wà ládùúgbò ó lè wà nínú ìlú ó lè bẹ lórílẹ̀ èyíkéyìí nínú ẹbí tó ṣe wípé kò sẹ́ni bàbá ìbàjẹ́ kò ní kọ̀ kò sì ní pàṣẹ dáadáa fọ́mọ àtàwọn ìyàwó ẹ̀ kàmá ìbínú ọlọ́run kàmá ìbínú àti ìdààmú nínú ayé òbí mi ń bẹ kò sí etí ọmọ àmọ́ kò ní pọmọ yẹn láṣẹ dáadáa ọlọ́run bá ní wá múru pa àwọn aráalé rẹ láti ká máa kírun. wàá sọ̀bìrà àlẹ́ ìhá. ìyàwó ò kírun ọmọ ò kírun inú rẹ sì ń dùn náwó lé wọn lérí oníṣẹ́ erélè oníṣẹ́ tọ̀hún ó lọ ó UK bẹ́ẹ̀ sì ni wọn ò kírun kí ni dùn ọ̀nà Islam ń tán nínú ilé yín gbogbo àwùjọ tí ò bá ti sáwọn tí ó máa pàṣẹ dáadáa tí wọ́n máa kọ̀wà àbàjẹ́ ìbínú ọlọ́run kò jìnnà sí wọn àjálù burú kò jìnnà sí wọn ìyẹn ń bẹ nínú táyà yìí ń sọ fún wa a gbọ́dọ̀ máa ní àwọn ẹnìkan tí wọ́n pọ̀ ló ń kà tí wọ́n máa kọ̀wà àbàjẹ́ tí wọ́n sì máa pàṣẹ dáadáa kí ìbínú ọlọ́run kó lè jìnnà sáwùjọ yẹn súnmọ́ gbogbo àwùjọ tó bá ṣe wípé ìbàjẹ́ ó ti di ayọ̀ níbẹ̀ kódà bí èèyàn bá fẹ́ kọ ìbàjẹ́ ọ̀hún ayé àárí èèyàn sálásẹ̀jù ayé àárí èèyàn sí alákatakítí wọ́n ṣe wọ̀ nìkan ni bọ́ba ní ń ṣe ìbàjẹ́ ń ṣe lọ́wọ́ ṣe wọ̀ ní ṣe ìbálò ní ṣe ọ̀wá fẹ́ gbìjọ gbogbo àwùjọ tó bá ti rí bẹ́ẹ̀ tó ṣe fáwọn olùyapa àṣẹ ọlọ́run wọ́n pọ̀ jà wọn tí ń ṣe tọ́lọ́ńlọ́ àwọn tí wọ́n ń kún ìbàjẹ́ lọ́wọ́ wọ́n pọ̀ jà wọn tó ń kọ̀ bàjẹ́ àwọn tó ń pàṣẹ dáadáa wọn ò tó nǹkan àwọn tó ń gbógun ti dáadáa àwọn ni wọ́n pọ̀ irú àwọn àwùjọ bẹ́ẹ̀. ẹ lọ mọ̀ wípé ìbínú ọlọ́run ó súnmọ́ wọn lánàá ọlọ́run kò jìnnà sí wọn kí nìdí tá a fi sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ láyé mí inú alukur'an. ọlọ́run ọba ní lóyún alẹ́bíínà káfàrú mi ń bá ní israel. lóyún alẹ́bíínà káfàrú mi ń bá ní israel. alálísàní dáúdà wà ìsàbùnú mariam. alálísàní dáúdà wà ìsàbùnú mariam. ذلك بما عصوا وكانوا يعتدون ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون. ọlọ́wọ́ bá nílò iná كفروا kàfàrú ọlọ́ọ̀ni àgbẹ̀wọ̀n ṣépè min bani Isra'il. àwọn tí wọ́n kọ́tọ́ lọ nú àwọn ọmọ Israẹli. alali sani Dawud. látòrí ahọ́n anabi Dawud anabi Dawud àgbé wọn sí pé. wáyé ìsàbẹ̀nù Mariam. anabi Isa ọmọ Mariam ó náà gbé wọn sí pé. látara wípé wọ́n sí pa sófin ọlọ́run. wàkànú yàtànú. wọ́n sì tún tayọ ààlà níbi ìṣiṣẹ́ lọ́hùn. kánú láyàtànà ọ̀nà mọ̀nkárì mọ̀ fàálù. ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tó fi tí wọ́n fi dẹni ègún níwájú ọlọ́run. kánú láyàtànà ọ̀nà mọ̀nkárì mọ̀ fàálù. tí wọ́n ṣe náà ni wípé bàbá rí ẹni tí ń ṣàìdá wọn a tún máa pa ọmọ yòówù ẹ̀ àwọn àtìbàjẹ́ ni wọ́n jọ máa sùn àwọn àtìbàjẹ́ ni wọ́n jọ máa jí wọn ò sì ní kọ̀bàjẹ́. nàbí ìsàmà kànú yà sọ àlò. ọlọ́run ọba ló burú jáì kámẹ́rẹ̀ tí ó máa kọ̀bàjẹ́ láàrin yín kó ṣe pé ẹni tó bá fẹ́ kọ ìbàjẹ́ gan ẹ máa dẹ́rù bá pẹ́ pa kó wọ́n wà ń fẹ́nu mọ́nu ìbàjẹ́ wàá gbalé yóò gboko àfọwọ́ Abu Daud wọ́n gba ẹ̀gbà wá hadithi kan wá nípasẹ̀ àfọwọ́ Abdullahi ọmọ Mas'ud wọ́n ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní àyà yìí ni wípé awwalu ma dakhala an-naqsu fi bani Isra'il àkọ́kọ́ ntò kórìí ibú báwọn ọmọ Israel ọ̀nà ni wípé kánà yálùkọ rọjùlá ẹnìkan nínú wọn wọn bá pàdé ara wọn tó bá rí i pé ẹnìkan ń ṣàyídá yóò sọ fún pé ọlọm dá àmọ́ tẹsán nítorí ṣe yóò dá gbẹjúlẹ tó bá wá sọ fún bẹ́ẹ̀ nígbà wọ́n bá tún dijọ́ kejì tó bá tún rí lórí tí ṣe yẹn tí kò akíla wàṣẹríba wàkọ̀ìdà kò wá ní rí ní tí ń ṣe sí tí ò dáa mọ́ kò ní kọ̀ yóò jókòó tí ó jọ jẹun ni yóò jókòó tí wọn ó jọ máa mu nǹkan yóò tí ó jọ sì ni ẹni tó fún lánàá kò kọ aburú fún òtún gbúdọ̀ bá jókòó nígbà tí bá ti ṣùgbọ́n àwọn ọmọ Israel tán bá ti sọ lánàá wọn ò ní sọ mọ́lẹ̀ wọn bá jókòó anabi sallallahu alayhi wa sallam anabi ni orí ìṣesí ni wọ́n wà wà daraba Allahu quluba ba'dihim bi ba'd ọlọ́wọ́n bá ó wá sọ ọkàn wọn náà di kan ẹni tí ń kọ bàjẹ́ lánàá òun bá rí bàjẹ́ sí bàjẹ́ mọ́ bàjẹ́ jọ ń ṣe ìdí nìyẹn tọ́lọ̀ wọn bá fi lànà àwọn gbogbo wọn àtàwọn tó ń ṣe àtàwọn tó kọ́ lánà. jàmá mélòó mélòó lẹni tí ń kọ ìbàjẹ́ lánà tó ṣe pé lẹ́nu ìdí ìbàjẹ́ nǹkan ló náà ti jẹun. kò sí tí máa ń fà á ju wípé wàlá tẹ́ríkanú ìlà lẹ́rí iná bọ́ọ̀lámù èèyàn ń ṣèbàjẹ́ ẹni ó fìbàjẹ́ lẹ̀ kò fìbàjẹ́ lẹ̀ ẹ ṣáájú rẹ̀ ẹ pátì ọ̀rẹ́ wa mi ìgbúrò ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ò ní rí mi lọ́dọ̀ ẹ̀ mọ́ kini mo se yín tó ń ṣe ni kò okun bẹ́ẹ̀ ṣùgbọ́n tó o bá ti kọ́ fún bẹ́ẹ̀ o ń ba a jẹ o ń ba mu mú ń jókòó tì nígbà tó bá yá ìbàjẹ́ yẹn yóò padà ran ìwọ náà tó fi jẹ́ pé oníbàjẹ́ pọ̀ láàrin wa lẹ́ni nìyẹn májè wọn ò sọ mí lẹ́nu májè wọn ò sọ mí lẹ́nu ìwọ gangan ó di ìdí nìyẹn tó lọ́n fi sọ àyà yẹn kalẹ̀ pẹ̀lú iná lẹ́dí iná káfàrú mi bá ní Isra'il. iná lẹ́dí iná káfàrú mi bá ní Isra'il. ala lisani Dawuda wa Isa bẹnu Maryam. ذلك بما عصوا وكانوا يعتدون ذلك بما عصوا وكانوا يعتدون ألان كانوا لا يتناهون عن منكر فعلوه كانوا لا يتناهون عن منكر فعلوه àti bẹ́ẹ̀ bá ń ṣe ìbàjẹ́ gan-an tán bá tún ṣe ìbàjẹ́ ó kó tún kọ ìbàjẹ́ ọ̀ kódà kó wà lára ẹ̀ ó ń bẹ náà àwọn onímọ̀ tí wọ́n mú wá ń bẹ̀ wọ́n ní ọlọ́wọ́n bọ̀ sọ pé kánú láyà ní àwọn náà ó ní láyà tàná àwọn náà wọn ò jọ oníbàjẹ́ náà làwọn méjèèjì àti tẹ bá jọjọ́ mú tí ọ̀yẹ́kẹ́ tó máa sọ fúnra bí ọ̀sìn yìí mọ̀ dá wọn ò ní pẹ́ filẹ̀ láyà tàná àwọn náà ó yẹ kẹ́yìn oníbàjẹ́ kódà kẹ́ wàánú ìbàjẹ́ yẹn ẹ má ìbàjẹ́ pẹ̀lú dáadáa njẹ́ ó jẹ́ tètè kó bẹ̀ nìyẹn. Labi sama kanu ya fa'alun. Labi sama kanu ya fa'alun. Gbogbo àwùjọ táwọn èèyàn bá ti pa ìpàṣẹ dáadáa ìkọ̀wà àbàjẹ́ tì àwùjọ náà ò ní pẹ́ dojú délẹ̀ nípa ètò ọrọ̀ ajé economically yóò dojú délẹ̀ nípa ọ̀rọ̀ security yóò dojú délẹ̀ bí wọ́n bá jẹ́ nìkan gbé láwùjọ táwa wà yìí wọ́n á sì tún kó wọn pamọ́ ní orílẹ̀ àwùjọ táwa yìí náà wọ́n á sì tún máa fi fídíò ránṣẹ́ pé àwọn tá a kó àwọn rèé o àwùjọ ò sì ní ìlérí wọn mú kì í pé nu omi ni wọ́n wà kì í sì nu atẹ́gùn ní orí ilẹ̀ yìí náà wọ́n á tún lo fóònù bẹ́ẹ̀ sì ni gbogbo nọ́mbà kó wá pátá ló wà connected ó kọ tó ń kálukú fi rẹ́jísítà ó ń bẹ gbogbo ibi tó ń kálukú wà ó ṣe é link ó ṣe é track ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ṣé wọ́n ti sọ iye owó tí wọ́n gbà lọ́wọ́ yìí ẹ lọ fún wọn. ìgbà wo la fẹ́ bá bẹ́ẹ̀ ẹ wá ní kó dúró kò lè dúró torí pé ẹni tó ṣe é lánàá ó ti dọ lọ́rọ̀ ẹni tó ṣe é níjẹta òun ló gbàpò tí fóun fẹ́ di gọ́vùnà ó rí owó tó ná ó sì tara rẹ̀ di gọ́vùnà ẹ wá ní káwọn tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n má ṣe wọ́n láwọn tí wọ́n ṣe lánàá wọ́n fi dẹni ńlá ìgbà tí ó sẹ́ni tí ó pàṣẹ dáadáa tí ó kọ ìbàjẹ́ irú àwùjọ bẹ́ẹ̀ kò ní í là lérí ètò ọrọ̀ ajé kò ní í là lérí ètò ààbò kò ní í là lérí ètò ìbágbópọ̀ ẹ̀dá kò ní í là lérí ètò ẹ̀kọ́ ẹni tó ń jíwèé wò tẹnìkan mu nígbà tí wọ́n mu jáde ẹni tó tún jọ̀gá kan ló ní wá ọ́n ló mu àbí bẹ́ẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ àwọn ọmọ yẹn náà ń tra ìwé yẹn ò wọrí mọ́ ẹnìkan fẹ́ kọ ìwà bàjẹ́ ẹnìkan ni ó má kọ bó o láyé ṣe fẹ́ da nàìbù zamanana wàlà àìbù fínà. nàìbù zamanana wàlà àìbù fínà. wàmà lè zamanina àìbù tiwana. وما لزماننا عيب سوانا. ẹni tó jalè tẹ́ ẹ mú gbẹ wá mú tí wọn bá tún ní ẹ filẹ̀. ìbò zamana náà wà láàrin ìbò mi náà. kí ló jí ní tó jí rè àwọn tó jin tó jiyàn lọ ń bẹ jàre ẹ filẹ. ìbò zamana náà wà láàrin ìbò mi náà. ẹni tó pààyàn tí wọ́n mú ìgbà tó tún di bí ọ̀sẹ̀ kejì ó tún ṣe bátidé bóò ni ò ṣe tún ní pààyàn lọ́la irú ẹni bẹ́ẹ̀ wá ló wọ́n pa ọ́ ọ̀ wá ń sọ pé nílùú tó lọ́ba tó níjòyè ah. ṣé bí ìlú tó lọ́ba tó níjòyè ló ti pa ẹnìkan jẹta. wọ́n máa ní zamani náà ìbò sí wàhálà. وما لزماننا عيب سوانا. tí ò bá ti jẹ́ àwọn tí ó pin wọ aburú tí wọ́n máa kọ aburú tí wọ́n sì máa pàtàkì dáadáa láwùjọ àwùjọ ò lè dà. ọlọ́run bá sọ pé ọlọ́lẹ́yìn mùmí ní ẹ̀yìn mùsùlùmí ni mo gbéṣẹ́ lé lọ́wọ́ ẹ̀yin lẹ dáa jù nínú àwọn tá a mú jáde fáyé. amúrúnà bíl màrú. ẹ máa pàṣẹ dáadáa. wàtán àwùnà nílmú ká. ẹ sì máa kọ̀ wà bàjẹ́ fáyé. wàtú mínúnà billah. ẹ wà máa ṣe gbogbo ń ń ṣe yẹn lábẹ́ pẹ́ gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run lábẹ́ pẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́. wàlọ́hún á tó bá wá rí bẹ́ẹ̀ àwùjọ kan ò gbúdọ̀ wà àwọn tí ó máa pàṣẹ dáadáa tí ó máa kọ ìwà àbàjẹ́ ẹ̀mí fẹ́ ṣèbàjẹ́ tẹ́mi ò bá ti rẹ́ni tí ó pín lọ́wọ́ ẹ̀ ẹnìkan jalè wọn ò ṣe nǹkan kan ó sì mú jẹ bẹ́ẹ̀ ẹnìkan pààyàn ó mú jẹ bẹ́ẹ̀ ẹnìkan ṣe jàǹbá ó mú jẹ bẹ́ẹ̀ ẹni tó ń wò lánìyàn pé òun ó jalè ṣètọ́nù ó máa sọ fún pé ìwọ náà ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tó ṣe lánàá ó tún nípa ayé tó ń polongo ẹ̀ kì í jẹ́ kí bàjẹ́ ó tán láwùjọ ẹni bá ṣẹ̀ kádà ṣẹ̀ríà ẹni bá ṣe ìbàjẹ́ kájẹ́ká yóò mọ̀ pé bàjẹ́ ló ṣe ìjìyà rẹ̀ rẹ̀ ọlọ́run bá sọ pé wal takum minkum ummah yad'una ila al-khair. ولتكن منكم أمة يدعون إلى الخير. ọlọ́run ọba ní باتي ìgbà tẹ́ ẹ bá máa ṣayé gbogbo ìgbà tẹ́ ẹ bá máa darí ayé gbogbo ìgbà tẹ́ ẹ bá ń fẹ́ good governance àwọn nǹkan nǹkan yìí kò gbọdọ̀ mọ́ wà láàrin yín wàlítakùn mínkùn ùmmà. wàlítakùn mínkùn ùmmà. àwọn kan gbọdọ̀ máa bẹ láàrin yín tí gbogbo yín ò bá tiẹ̀ lè jẹ́ àwọn kan من الأمراء والعلماء من àwọn aláṣẹ àti àwọn onímímọ̀ ó gbúdọ̀ máa wà láwùjọ yín. yad'una ila al-khayr. tí wọ́n máa pe ayé lọ bí dáadáa àfọ́ ó ṣe wá sí yóò sọ dáadáa yóò pè yín lọ síbi dáadáa al-umara àwọn aláṣẹ wọn gbófin kalẹ̀ dáadáa tá a bá pè yín sí wọn ẹni tí ọba ti ṣe ìyá rẹ̀ rí àìdáa tá a fà ṣe wá sí rẹ̀ yẹn ẹni tó bá ti ṣe ìjìyà rẹ̀ bí wọn ò bá bẹ̀rù ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu àfa wọn ò ìjìyà tíjọba gbé kalẹ̀. wàlùtàkùn mi kún fún màtó ìyàdẹ̀rùn náà ìlànà kọ́hìn. ọlọ́run ní ẹ jẹ́ káwọn agbófinró kì í ṣe agbófinjó ìyàtọ̀ ń bẹ láàrin agbófinró àti agbófinjó yàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì ẹ jẹ́ káwọn agbófinró tí wọ́n yé sá agbófinjó tí wọ́n láṣẹ àti jẹ ẹni tó ṣèbàjẹ́ níyà torí pé ẹ̀mí ọmọ nìyẹn ń gbà mí bẹ́ẹ̀ bá ní ọlọ́run ó san ọ ọlọ́run ó ọ níyà kò ní kò ní ìbàlẹ̀ mu ṣùgbọ́n tẹ ẹ bá sọ wípé ìjìyà rèé wọ́n bá gbọ́ ọmú kirikiri rèé ìyàtọ̀ jẹ rèé tó fojú rí báyìí tó rẹ́nìkan tó jẹ́ ẹ̀mí òsà fún bàjẹ́ bákan náà nínú àwọn onímọ̀ àwọn àáfàá tí wọn kì í salúfà àwùjọ kan ò gbúdọ̀ wà tó ń wàṣẹ yọrí irú àwọn bẹ́ẹ̀ gbúdọ̀ wà ń bẹ́ẹ̀. wọ́yà múrú nábì màrú. tí wọ́n máa pàṣẹ dáadáa fáyé pé dáadáa rèé torí pọ́pọ́lọ́ ẹlòmíì dọ̀tí kò dá dáadáa mọ̀ fún rẹ̀ fitira rẹ̀ ti dọ̀tí òun ò lè dá dáadáa màá fi kẹ́júwe dáadáa fún wọn. yanhauna anil munkar. tí wọ́n máa kọ ìwà àbàjẹ́ fún wọn bá a fa abá sọ ń tiẹ̀ òfin ò lọ́rọ̀ àfa torí pé àwọn àfa tẹ rí yẹn wọn èyí sọ ọlọ́pàá wọn èyí ṣe adájọ́ káwọn ò sọ ní tiwọn ṣùgbọ́n àwọn adájọ́ ìjọba ni ó sọ wípé ń tá àáfàá sọ yẹn ẹni tó bá ti ru ìjìyà rẹ̀ ìjọba ní fìyà jẹ ni tó bá da àlàáfíà lóru ìjọba ní. ìmáàmù wa gbà ọlọ́run kó bá a ṣe dáadáa fún wọn. wọ́n ń sọ ọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ń ṣe ètò kan ní mọ́sálásí gbogbogbò nínú ìlú Àkúrẹ́ ìgbà tán wá parí ètò táwọn èèyàn fẹ́ máa jáde ọ̀kan nínú àwọn alámòójútó nínú mọ́ṣáláṣí nínú àwọn ọ̀dọ́ tí wọ́n ń mójútó lílọ bíbọ̀ àwọn èèyàn ẹni tó fẹ́ gbọ́kọ̀ jáde tán pàṣẹ òun wá dúró ní títì wípé kọ́kọ́ ó dúró káwọn ọkọ̀ kí wọ́n lè jáde nínú mọ́ṣáláṣí jimá báwọn ọmọ tóògì kan ṣe ń bọ̀ nìyẹn wọ́n bá sọ̀kalẹ̀ kí ló dé tó fi ń dá wọn dúró wọn bá bẹ̀rẹ̀ sí ní lù gbà báwọn ọba ṣe báwọn ó dọ̀ fún oṣù ẹlò ẹnì kẹ́kọ̀ọ́ nílé lọ wọn ní kò mọ̀ pé ọ̀gá àwọn wà nínú ọkọ̀ yìí wọn bá bẹ̀rẹ̀ sí ní lu ẹnì wọn lù wọn sáládàdáwò ìgbà tọrọ yẹn wá dójú ẹ ìmọ̀ wa ni pé káwọn èèyàn má bá wọn jà ó kásá mọ̀ bọ́ọ̀lù mẹ́tẹ́láṣí lójú ẹsẹ̀ ni máàmù ti pé commissioner of police ẹnìkan fẹ́ wá sá kò jìnnà kí ni wà o pẹ̀lú ògbó ìjọ náà njọ ìjọ náà ni wọ́n ọrọ rẹ wípé ẹjọ rẹ ní kóòtù ẹ̀wọ̀n náà nílọ yẹn wá àwọn èèyàn lọ ń bá ẹ ọmọ ìlú kan náà nìyí bẹ́ẹ̀ bá wo kan náà bí fámìlì lẹ́ẹ̀jọ jẹ́ bá bá ti bẹ̀yàn náà kéèyàn ó máa gbọ́ ìmáàmù ni tó bá pa ẹni yẹn náà ebi tó ti ń salada tó bá pa ṣe ń dá àmọ́ sọ náà ìmáàmù ẹ jí wọ́n lu ẹ̀wọ̀n náà bá lu ẹ̀wọ̀n tó bá dé tó bá dijọ́ mi kò ní máa ṣe báwọn ṣùgbọ́n bọ́rọ̀ yẹn ṣe ń lọ bí mo ṣe ń wò ó ẹnu ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jó ní tìjú ti pọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n mi ò mọ tọrọ ní padà já sí ṣùgbọ́n bọ́ bá pẹ́pẹ́pẹ́ náà ìmọ̀mọ́ àwọn náà sọ wọlé pẹ̀tọ́ ọ̀dà má ṣe bẹ́ẹ̀ mọ́ o yóò tún ṣe. eŋti òjò da mọ́ nìyẹn ẹnìkan jalè láyé anabi muhammad sallallahu alayhi wa sallam fatima lórúkọ obìnrin náà jẹ ó jalè wọn wá dájọ́ rẹ̀ pé wọn ò gbé lọ́wọ́ ọmọ èèyàn ńlá sì ni nínú ìran ńlá lóbìnrin yìí ti wá kùsàmíyà wọ́n ní wọ́n bí ọwọ́ ẹ̀ àwọn tó wá dé yẹn ńlẹ́ àti gbọ́ ẹ ló bá nàbí ta ló lè bá nàbí sọ̀rọ̀ wọ́n ní kí afa wa Usama bin Zayd òní kó bá nàbí sọ̀rọ̀ ká nàbí o ẹ jẹ́ àfojúfò ọ̀rọ̀ yìí bí anabi inú sallallahu alayhi anabi ni innama ahlaka alladhina min qablikum dájúdájú àwọn tó ṣáájú yín ní tó pa wọ́n rẹ́ ń lẹ́yìn náà fẹ́ máa ṣe yìí kí ni tó pa wọ́n rẹ́ idha saraqa minhum sharif taraku téèyàn ńlá bá jalè nínú wọn wọ́n tẹ̀ mọ́lẹ̀ wa idha saraqa minhum ad-da'if aqamu alayhi al-hadd tí ẹni yẹpẹrẹ kan tó bá jalè láàrin wọn wọ́n lò fẹ́ ọlọ́run lérí ẹ̀ anabi ni fawalladhi nafsi muhammad biyadi anabi ni mo fi ẹni tí ẹni mi bẹ lọ́wọ́ ẹ̀ tí sọlọ mo fi búra law fatima bintu muhammad lakota'atu yadaha anabini tó bá ṣe pé ẹni fatima kan kó ṣe fatima ọmọ tèmi lọ́jàlè anabini bó ṣe fatima ọmọ tèmi lọ́jàlè ń jọ wẹ̀ jẹ̀mọ́ agbọ́dọ̀ ní àwọn tí ó máa pàṣẹ dáadáa tí ó máa kọ̀ wá bàjẹ́ kò sí wàhálà kankan ta ní lórílẹ̀‐èdè wa tí ò sí tó sọnù nìyẹn àpapọ̀ rẹ̀ náà ń pè ní corruption in tó sọnù nìyẹn àwọn èèyàn kan ń bẹ atóbi máṣe é bá wí ni wọ́n níbi ìbàjẹ́ ẹ gbọ́dọ̀ gbéná wà wọ́n lójú wọ́n sì láwọn ọmọ sẹ́tí ń ṣèbàjẹ́ fún wọn bọ́n bá ṣèbàjẹ́ bófin bá mú wọn àwọn ẹ fi wọ́n lẹ̀ ẹ sì fi wọ́n lẹ̀ náà ìgbà yẹn ló ìgbà wo ló tó fẹ́ da bẹ̀rẹ̀ látòrí tiẹ̀ náà ọmọ fẹ́ ṣe exam ó wà ní ss two ó wá mú kúrò ní skul yẹn kò tíì di ss three ó wá ní skul kan bẹ lóko kan kò sọmọ tó ṣe wàhálì kì í ṣe paasi kò mọ ọmọ lọbẹ ọmọ sì ṣe wàhálì kì í kókó ee wọn tí wọn náà dálẹ tó ń tún ayé ṣe ni àbóǹba ayé ṣé dandan nìwé ni bí o bá mọ̀wé kó ṣe nǹkan mi bí o bá mọ̀wé o lè ṣe kí ni o lè kọ́ sí ọwọ́ bí ọba kọ́ sí ọwọ́ ó lè ṣòwò ó lè ṣe nǹkan míì ọmọ tá a wá lọ fi èrú gbàbùkún fún jẹ̀mọ́ tí ò rí ìnira pé mo jí lóru mò ń kà á mo dọpọlọ láàmú kí n tó pass tọ́ba wọ yunifásitì ṣe ó kàwé ọ̀nà tó fi rìn náà ni ó tún rìn bẹ́ẹ̀ náà tí ó fi jáde níbo bá tún jáde tó wá ríṣẹ́ dáadáa wo lẹ́rò pé yóò ṣe níbi iṣẹ́ tí ò ní kówó jẹ ẹni tó ṣe pé gbogbo òrìn àjò rẹ̀ lórí ìrìn ọbẹ̀ látòrí ẹ̀yin ìyá tẹ ẹbí àti bàbá ẹ̀ ẹ̀yin lẹ pé náà nǹkan yẹn ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ rẹ̀ fún ìyẹn wá pọ̀ láwùjọ wa lẹ́nìí bẹ́ẹ̀ nìkan bá wá dìde pé ìyá alágbájá ń tẹ́ ń ṣe yìí ò dáa dákùngbẹ́ ẹni ọmọ kí ló dé ṣé wà ló bí ọmọ ni oníkálukú lónìí rẹ̀ àwọn tẹ́ wàá rí tí wọ́n ta ko nǹkan yẹn ń kiri ẹni ibi ń pọ̀ sí láwùjọ wa àwọn ẹni rẹ ń kéré irú àwùjọ bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ là à ń bẹ lọ́hún à ń ṣàdúrà kódà lórílẹ̀‐èdè wa yìí àwa religious Nàìjíríà ṣùgbọ́n báwo làdúrà yín ṣe fẹ́ gbà wà mọ̀tàmú haram níbi haramu láti ń jẹ wà mọ̀ṣúrọ́bù haram. níbi àrọ́ọ̀mù là á ti ń mu wà mẹ́líbàṣù haram haramu là ń wọ̀ lẹ́wù wà gúfíyà bil haram haramu là fi ń wo mọ́ fa anna yustajabu bó làdúrà wa fẹ́ gbà إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. ọlọ́run ọba ò ní yí kọ́ndíṣàn táwọn ènìyàn kan wà kò ní yí padà fún wọn. حتى يغيروا ما بأنفسهم. ó dìgbà tẹ́yìn náà bá ju tẹ́yìn ṣe yẹn sílẹ̀ ìbàjẹ́ ọwọ́ yín ẹ fi sílẹ̀ nígbà ẹ bá fi sílẹ̀ ọlọ́run wàá bá yín lò pẹ̀lú dáadáa tẹ́yìn fẹ́. àdéhùn tọ́lọ́ ní àfìbàjẹ́ lẹ̀ àfi corruption ẹ̀ lẹ̀ a tún wá ń lo òṣèlú láti fi ba ayé jẹ́ tólóṣèlú kan tí ò bá fẹ́ kólóṣèlú mi ò láṣeyọrí gbogbo wọn lè pààyàn kásá lè sọ wípé àsìkò rẹ̀ kò láṣeyọrí nítorí ká lè sọ pé yín lẹ láṣeyọrí báyìí náà bá tún débẹ̀ àwọn tẹ́ ẹ jọjọ pé náà rú nǹkan tẹ́ ẹ ṣe fẹ́ni tó ṣáájú ẹ mẹ́gbàgbé pàwọn yẹn náà sì wà láyé o tí ọ̀rọ̀ tìyín àti tiwọn náà ò bá ti wọ̀ ntẹ́ ṣe báwọn tó ṣáájú àwọn náà ò tún ṣe irú ẹ̀ fáwọn náà ẹ dákun àwọn wo ni ó wà á máa jìyà ara ẹ̀ ni. tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹni tó bá ní òòrí bẹ́ẹ̀ kó bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n orílẹ̀-èdè náà la wà láti ẹgbẹ́ kí ló dé tí gbogbo ẹ fi wá lé kókókókó àwa ni ká bẹ̀ ká bẹ̀ra wa àdúrà kúkú ń gbà òjò ń rọ̀ bó ṣe yẹ kó rọ̀ òòrùn ń yọ bó ṣe yẹ kó yọ òṣùpá ń yọ bó ṣe yẹ kó yọ ọ̀nà ìbúsà máa nàná wà láàyè bòbí wà máa lè sàmà nìyà àìbó sì wà náà. وما لزماننا عيب سوانا. عيب زماننا والعيب فينا gbogbo wa là ń bú àsìkò àsìkò ẹnìkan ò dá àsìkò ẹnìkan ló dá àsìkò ẹnìkan ò dá àsìkò kan ló dá wà láàyè gbogbo wa la jọjọ share blame ọwọ abọ́ta ògbó ẹnìkan ìwọ gánkọ́ na ibu zaman nana wà láàyè ìbòfin náà tó fi dórí àáfàá ṣé báwọn àáfàá tàná ṣe rí nítorí ṣe rí. Ìbú zamanana. Wàlá ìbú bínà. Orí social media àwọn àfọwọ́ṣe wá sí mọ́, wọ́n ń búra wọn ni. Ìbú zamanana. Wàlá ìbú bínà. Oníkálukú wa máa tọpinpin ibi tó níkálukú kù sí láti lè fi ṣẹ̀sín lórí social media wá sí dàmà. Kódà àwọn míì bá débi pé wọ́n ń ráwọn èèyàn síra wọn ká lọ́ọ́ máa lura wọn àwọn àfa wípé ó bú mi lórí social media ọ̀dà ẹ lọ nà wọn a sì yí gbogbo ẹ mọ́ra wọn tá tún wọn nà ibi tán ti nà wọn tún mọ kámẹ́rà wọn mọ fídíò ẹ wọn mọ fídíò ẹ kò tẹ ẹ rí pẹ́ẹ́nu ẹ rọ ṣé wàá sí mi. وما لزماننا عيب سوانا wàmà lìzàmà nìna àìbò tiwana. gbogbo ààyè tó ní kálukú dìmú ló ti ń ṣèbàjẹ́. ẹgbà fífẹ́ bílí láì mọ́sálásí ẹgbà ten thousand naira two thousand lẹ́kọ́ jíṣẹ́. gbogbo ló ṣe jẹ́ iye táwọn èèyàn dáná nù ìṣèbówọ́ ọlọ́ọ̀ni. èyí wọn ló ṣẹlẹ̀ níbìkan mi ò ní dákọ̀ mọ́sálásí náà ẹnìkan nínú àwọn tó lóye ọwọ́ àni kò sí wàhálà ebi two thousand náà la máa rí ọwọ́ àkó two thousand òun gan lọ́wọ́ kọ́ two thousand ó fi two thousand bẹ́ẹ̀ ká tún gbà lọ. gbàgbọ́n tún dé two thousand náà ní ẹ̀kọ́ ní àà kò sẹ́ni kankan lẹ́yìn owó tèmi kò sẹ́ni kankan tó fowó bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀yin tẹ́ ń gba àwọn ẹ̀mẹ́gbàmọ́ ẹ̀jẹ̀ àyàn àwọn èèyàn mi ìgbà tí wọ́n wá gba owó wọlé owó tí wọ́n gba tí wọ́n gbà wọlé ó fẹ́ wọ fifty thousand ẹ wá wo gbà tí wọ́n ti ń gbà two two thousand ká fifty thousand two thousand náà ni wọ́n kọ̀ fọ́ tí èyí irú àwọn èèyàn náà ó sì bọ́ síta àwọn ìjọba ò dáa. Ọlá ìgùn fínà. Àwa ni ká bẹ̀rẹ̀ wa. Ọmọ ìsàmá nìna ìbùn sí wa náà. Wàmá ìsàmá nìna ìbùn wà náà. bẹ̀rẹ̀ láti inú ilé rẹ̀ ṣé bó ṣe yẹ káwọn ọmọ rẹ̀ ó rí ni wọ́n rí yẹn ọmọ ń ṣèbàjẹ́ àdé ń celebrate wọn ọmọbìnrin ó jáde ńlé lẹ́yìn ọ̀sẹ̀ kan ló tó wọlé gbà tó ń bọ̀ ó ra bọ́ǹfìtà àti mílk bàbá ẹ mọ̀ fi gbà wẹ̀ bàbá ò ní béèrè pé ń bu ọ lọ bàbá àti kébó ṣe máa rìn náà ni tọ́lọ́ wọn mọ̀ mú bíbọ̀ àṣírí wá وما لزماننا عيب سوانا وما لزماننا عيب سوانا. ẹbí nínú àáfàá náà ni ó máa sọ pé tọ́lá ìpè yahoo yahoo lọ́lọ́run fárísìkì rẹ̀ sí máa ṣe. وما لزماننا عيب سوانا àfa náà ni ó máa sọ pé tọ́lọ́ ń bá ṣe tán tó fẹ́ gbàdúrà èèyàn tí èèyàn bá lè ní ọmọ yahoo méjì àdúrà fún àgbà. àwọn náà ni ó ti tún bá máàkì mú tún oníjọba ò dáa jẹ̀mọ́ wàlà ọ̀nà tọkọ sàmà lùlànà àjànà wàlà ọ̀nà tọkọ sàmà ìwọ tó ń ṣiṣẹ́ tó ń gbowó oṣù tó ń ṣiṣẹ́ owó oṣù tó ń gbà. wọnájú dáńdàmá níbi ìkọ́ ìdàmbé wàlà ọ̀nà tọkọ zamanu lana àjànà wàlà ọ̀nà tọkọ zamanu lana àjànà. gbogbo wa ni káwo bí ta kù sí sóníṣọ ọwọ́ lẹ fẹ́ sọ. So ọ̀tọ̀ lówó ní tí ó gbà ọ̀tọ̀ ní tí ó ṣe fún ọ ẹlòmíì ń bẹ tó bá sọ pé o fẹ́ ṣe nǹkan báyìí lónìí ten thousand lówó yín nǹkan báyìí láti ṣe bẹ́ẹ̀ sówó yóò ti pọ̀ jù báyìí yóò lọ dà ó ṣe ọwọ́ kan ló sọ ọkọ ẹ̀ fún mi àwọn ó sọ fún wípé ten thousand tó lòun ò ní ná yẹn yóò ná twenty thousand ọgbọ́n wọlé wa lè dá hmm, ẹjọ́ abayín mánéjì kábàáyín túnṣe kò ní ìdíkára tuntun abẹ́yìn tí wọ́n á rí ntọ́lóhùn ó bọ̀ mánéjì yẹn ìǹtí nǹkan yẹn ó dà sára nǹkan yẹn kò ní ṣe nígbà wọn bá gbé lọ ọba tó padà dé ní ah, tuntun láì padà èyí tó sì lóhùn bọ dọ́gbọ́n rẹ̀ yẹn ó gbowó èèyàn náà ó dẹ́pẹ́ èèyàn ní seven thousand rẹ̀ nígbà tó yẹ sí lè àbí kọ́ lóun ó bọ́ ra nǹkan tuntun àlòkù náà ló fi ọ́ìlì ló fi fọ́ olóòtú fi síbẹ̀ ó sì gbowó tuntun irú ẹyin náà àwọn ìjọba ò dáa. Àjùmọ̀ sàmà níbi báyìí náà gbé. Wàlà ọ̀nà tọkọ sàmà nùlànà àjànà pé wọ́n ń sọ gbogbo alámà wọn á fún ọ ní project bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ àwọn contractors àánú èèyàn ó ṣe wọ́n àánú wọn ó ṣèyàn ẹ fún èèyàn ní contract contract tó wọ́ ìlápèjúwe contract hundred million òun ni wọ́n kọ́ ipò wọn ò fi ṣiṣẹ́ ọ̀ owó tí ó padà kan contractor lọ́wọ́ gangan ó lè mọ́ di thirty million lọ òun ló ní ó ṣiṣẹ́ àwọn tí ò ní kúrò lórí àga seventy million ó kó sí wọn lọ́wọ́ kọ̀ǹtrátọ̀ náà wàá sọ pé títì tẹ ní kò ń ṣe tàdúgbò wa yẹ ògbà tí wọ́n ti wọ́n ti pé kán du aláìsẹ̀ kò sí torí báwọn tó lè bá kọ̀ǹtrátọ̀ tó lè bínú sí i tó lè sọ pé èyí ṣe tó fi ṣe bẹ́ẹ̀ wọ́n ti gba seventy million wọn ò ní mọ̀ wọ́ọ́rì àtúgbẹ́mí jáde bá a ti ṣe ìtọ́lọ náà bá a ti tún ṣe náà. bóun náà bá ti gba thirty million tán yóò kọ́ yọ ten million site vehicles bóun ni jíìpù ṣe jẹ́ jíìpù ọ̀dọ̀ ọ̀gá ńlẹ̀ lóòótọ́ àwọn ilọ́ọ̀sì kan bẹ káà ni èyí já tara wa jẹ ilọ́ọ̀sì mi ìtẹ́gbẹ́ gbogbo pọnpẹ́ ẹ̀yìn rẹ̀ kò lè gba búlọ́ọ̀kù mẹ́ta wọ́n ti ti wá dé orí rẹ̀ gan ẹ mọ̀ pé kò ń yẹ ò sí fún site assignment no tó o bá wọnú rẹ̀ náà bí ìgbà tó wà nù káà ni ẹ wà rà bíi mẹ́ta èèyàn jọmọ inú thirty million èlé lówó kù project yẹn ò parí síbẹ̀ wọn ẹnìkan wá ní ẹ lóòótọ́ ní ṣe àwọn tó gbé project ń fún wọn náà dáwọn náà tọpinpin ṣé wọ́n ṣe ṣé báwọn tí ó tọpinpin náà lẹ́kọ̀ọ́ seventy million yìí ولو نطق الزمان لنا جانا owó tí ubec tó ń ná lórí ọ̀rọ̀ kò yẹ kéèyàn ó rìn káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà ká rí classroom public secondary school àbí primary schools kí atẹ́gùn ti sípàánù ẹ̀ kójò máa wọ̀ bẹ̀ kò yẹ ká rí ní owó tí ubec universal basic education owó tí wọ́n ná ti ń jáde kékeré ṣé superb la fẹ́ sọ ni àbí àwọn alimajiri program tí wọ́n ń ṣe fáwọn ilé kéwù ṣùgbọ́n etílẹ̀ fi gbọ́ àbí owó tí ń jáde lábẹ́ tech fund fáwọn àwọn institutions láti rí ìjọba òsè tech fund owó tí ń jáde ń bẹ kì í ṣe owó kékeré dẹ̀mọ́ ولو نتقل زمان لنا جانا ولو نتقل زمان لنا عيانا ká tó kú yẹn ká búra wa ọmọ rẹ tí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó gbé ọkọ̀ fifty million wọlé tó pa àwọn alálàáfà kọ́bọ̀ dúpẹ́ fọlọ́hún ta ló mọ̀ bóyá kidnapper lọ́mọ ta ló mọ̀ bóyá ẹni tí ń pa ìbáyà rituality ẹ wádìí gbogbo àwọn afọwọ́ ni pé tọ́ bọ́lọ́mọba ṣe tán tó fẹ́ sọmọ ní ọmọ alálùbáríkà tọmọ bá yẹ alálùbáríkà pátá ọmọ tí èèyàn fi tọrọ ọmọ sọdá jama gbogbo àwùjọ tí ìpàṣẹ dáadáa àti kíkọ̀ wà bàjẹ́ tí ò bá ti sí tábánibó ní tíírí bí ó ṣe máa rí náà rí o àfi gbogbo akápadà sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá rí páwọn àwùjọ kan ń gbádùn ọkàn wọn balẹ̀ wọ́n jìnnà sí bàjẹ́ wọ́n sì ń kọ ìbàjẹ́ ẹni tó bá fẹ́ ṣèbàjẹ́ gan ẹ̀rù àbá àwọn orílẹ̀-èdè míì ń bẹ bọ́ bá lọ gbowó ní báńkì ọwọ́ ló fi máa kówó lọ báyìí sídìí ọkọ̀ rẹ̀ dẹ̀wò gbìyànjú ẹ̀wò ń bí ọlọ́run ọba ni wàá máa kánà rọ̀bùkà lè yùhùlíkà lẹ́kọ́rọ́ àbẹ́zọ ìmí. wàá máa kánà rọ̀bùkà lè yùhùlíkà lẹ́kọ́rọ́ àbẹ́zọ ìmí. ọlọ́run ọba ni tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ́ gbọ́ pé mo pa wọ́n rẹ́ mo pa wọ́n run náà àwọn ìran tó ṣáájú kì í ṣètàbòsí o mi ìsàdédé pa wọ́n rẹ́ وأهلها مصلحون èmi ò ní pa àwọn èèyàn kan rẹ́ mi ní dẹ ìdààmú sí wọn tá a bá lókùrú ìgbà tá a bá ti rí àwọn mùsùlùmí àwọn tó ń pàṣẹ dáadáa tó ń kọ̀ wá àbàjẹ́ tó bá lè pọ̀ láàrin wọn mi ní bínú sí wọn. ìyẹn túmọ̀ sí wípé tá a bá ń wá ọ̀nà àbáyọ sádáwò tá a ní oná ẹnìkan gbogbo wọn lọ dá bẹ̀rẹ̀ láti inú ilé ẹ máa pàṣẹ dáadáa ẹ kọ̀ wá bá a bá rí dáadáa kó gbọ́wọ́ fọwọ́sowọ́pọ̀ lórí dáadáa ká sì pèpè sí tá a bá rí bàjẹ́ kí owó wa ká fọwọ́sowọ́pọ̀ ká gbógun ti bàjẹ́ sábàdàn mi ṣe ń sọ pé bàjẹ́ ni ẹ má sọ pé torí pé mùsùlùmí ní ń takò kírísítẹ́n lèmi ìbàjẹ́ ni ìbàjẹ́ ń jẹ́ kódà bí kírísítẹ́n ní bá ń takò bàjẹ́ mùsùlùmí náà lọ ìbàjẹ́ ìbàjẹ́ ń jẹ́ ẹni torí kó sọ ìbàjẹ́ ni ìbàjẹ́ ń jẹ́ ẹ já fọwọ́sowọ́pọ̀ ká gbógun ti bàjẹ́ ẹlòmíì ń bẹ bíbàjẹ́ bá ń wá nínú àwọn ìran rẹ̀ kò ní pè níbàjẹ́ ẹ̀yin ẹjọ́ ó jẹ́ pé nínú ìran míì kódà orí social media ẹ gbọ́ bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ àwọn ìran yẹn bá ṣe rí nù ìgbà tó ṣẹlẹ̀ nínú ìran tiẹ̀ kò ní sọ̀rọ̀ ó dìgbà tí gbogbo wa tá a bá pawọ́ pọ̀ tá a pè bàjẹ́ níbàjẹ́ tá a gbógun tì dáadáa tá a pè ní dáadáa ṣùgbọ́n orílẹ̀-èdè náà la jọ wà nígbà kan lẹ́yìn ìgbà tó o bá tún níjọ́ wáì tó o bá tún àwùjọ rẹ ṣe dáadáa tán ó tún ronú pé bóyá kó o tún sá lọ oko àìmọ̀ táwọn wáì bá dé wọ́n tún lè bí pépà kan lẹ̀ ẹ̀ní rẹ nìkan kó mọ̀ tán ẹ wá wo erí pa nǹkan yẹn láti gbà yẹn dì sí ẹni tó gbé kalẹ̀ ti lọ kódò ó ti kú buhari bẹ láyé ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ wò ó ṣùgbọ́n ẹni táwọn èèyàn mọ̀ pé ń ṣe nǹkan yẹn ìdí àgbẹ̀ ni. òfin mú wa wọn ò sí pẹ̀lú wa a sì gba agba awa discipline ní post office wọn ò ní sọ fún yàn pé èèyàn ti tó ní bank wọn ò ní sọ fún wa a line up wọn ò bí tíṣà kan dá kó late débi iṣẹ́ kò sì sí ìdí àgbọn kò sí lákùrẹ́ bó o la ṣe ṣe nígbà náà ṣùgbọ́n àní fẹ́ bẹ́ẹ̀ mọ́ nítorí wípé ìbàjẹ́ ti mọ wa lára àwọn tí ó kọ̀ bàjẹ́ gan-an orí ìbàjẹ́ ni wọ́n ń sùn lóò bàtà bá ń fẹ́ dáadáa kíríkà ṣe ká máa pariwo ẹ jẹ́ ká dá dáadáa padà bil amri bil ma'ruf wan nahyi anil munkar ká máa pàṣẹ dáadáa ká sì máa kọ̀ ìwọ bẹ̀rẹ̀ látòní nínú ilé rẹ̀ bẹ̀rẹ̀ nínú mọ́tàsí bẹ̀rẹ̀ ládùúgbò ọmọ kan jọ kan ó wo sọ rárá adá kan kọjá gbogbo yẹn sáà ń pè wò gbà ọmọ ká o ẹ pè é máa sọ fún ọ̀rẹ́ kan mo ní wá sọ fún ọmọ yìí bó ṣe ń múra yìí ó dá àtijọ́ náà mi sì rí kókó múra bẹ́ẹ̀ mọ́ nígbà tí èrò rẹ̀ mi kankan tí ó sọ fún ẹlòmíín bẹ tó wọṣọ ọwọ́kú ọ lóbìnrin pé ah ó ga o èyí tó lò lé ní ilé o kí lẹ̀ ń sọ o èyí yóò tún lò lọ́la tó burú jù yẹn lọ ṣùgbọ́n ewu náà dáadáa tó kó sí i kò mọ̀ ní tìjú ẹ rí i pé ara rẹ̀ náà sókè tó bá dọ̀la kò ní dọ́ba tiẹ̀ lóru ẹ̀ kò ní gba àdúgbò nkọjá mọ́ ìwọ́n gbà tó jẹ́ pé ìbàjẹ́ náà là ń wọn lásọ àkísà kọ́lọ́n kò ṣàánú wa. وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما. láàrin ìwọ̀nba àsìkò díẹ̀ a fi àsìkò yìí dúpẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala lórí oore tí ọlọ́run ṣe fún wa oore àlékún nínú al-umma ọ̀kan nínú àwọn jọmọ́ wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fún wọn ní ọmọ ọmọkùnrin láti ìjẹjẹ èèyàn á máa ṣe àkíkọ̀ súnà ọmọ èèyàn nínú Ramadan láàdá méjì lèyìn ọgbà wọn ọgbà láàdá kó o ṣe àkíkọ orísun gbà láàdá kó o fáwọn ẹ̀ ló ń jẹ tán fi sínú ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ bá fún nígbà láàyè rẹ̀ oore oníbejì lórí rẹ̀ nù so ọmọ ya wa afáàdìkúrúlá orí lóye ọlọ́run fún ẹ ní ọmọ láti ọ̀dọ̀ ìyàwó wọn ẹlòmíì látọ̀dọ̀ àlè lọ́mọ ti wáyé bó jẹ́ ìfún nǹkan ló lọ́mọ yẹn nínú ìṣẹ̀ríà. látọ̀dọ̀ ìyàwó wọn ọlọ́run jogún ọmọkùnrin fún wọn. èní ni dèdè ọjọ́ keje láti lè fún láti lè gbé ọkọ ọmọ náà jáde nínú sunna islam tó bá di ọjọ́ keje báyìí á fa orí ọmọ àfa àdìkúrò sí orí ọmọ ti jẹ́ fífa á pa ẹran àkíkọ ẹran méjì ṣé ó ti jẹ́ pípa náà tọ̀ wàyúhùlákú wàyúhùlákú wàyúsàmà orúkọ ni ó kù kọlọ́nkúṣe ọmọ náà ní ọmọ alálùbáríkà orúkọ ọmọ náà ní Ahmed kí ni mo pè ó ọmọ dìkrùláà ọmọ orílòyè ọmọ wa náà wá ní kúníyà kúníyà rẹ̀ ní abu yusuf abu yusuf èmi ni mo fi kún tí ìbá ṣe pé bàbá rẹ̀ ti mú ahmadu wá gan kó mọ̀ àti pé ta ló bímọ dání fọmọ ló yusuf mo fẹ́ sọ mo wá ní ọ̀dà ó ṣe é papọ̀ náà ẹja pè ní abu yusuf kí nìdí tí mo fi sọ pé Abu Yusuf àdìgbàdá ti bẹ̀rẹ̀ tafsir tí mo rí wípé tá a bá ti tú súra yìí tán súratu Yusuf òun ló kàn bí ìgbà tí wọ́n gbé owó fún mi nínú mi ti ń dùn ẹ̀kọ́ pọ̀ ní suratu Yusuf bíi ká ti bọ́ bẹ̀ ọlọ́run sọ̀rọ̀ púpọ̀ ní suratu Yusuf bẹ́ẹ̀ yẹn bá gbọ́ yé ó tó fún gbèsè ayé yẹn so bá ṣe wá sọ mo ní ah Yusuf gan àbá fi sọrí pé súrà tá a fẹ́ kó sí bá a bá ti parí tí èbá sàwọn ibi tá a yà sí ó yẹ ká parí sọ́ọ̀tù wúdù lẹ́nu ṣùgbọ́n gbogbo tọ́lọ̀ bá ti láàmà tọ́ọ̀ṣì òun ló ń darí ahọ́n so ní ọjà ń parí ẹ̀ lẹ́nu ṣùgbọ́n lọ́la pẹ̀lú ògùn ọlọ́run á parí sọ́ọ̀tù wúdù ó ṣeé ṣe ká wọ díẹ̀ ká ṣe preamble láti wọnú sọ́ọ̀tù Yusuf so ìdùnnú pé a fẹ́ wọ suratu yusuf yẹn ó ń bẹ lára tèmi mọ̀tà aláwọn bímọ mi kí ló kọ́ ọmọ mò ń retí ká sọ pé yusuf àwọn ni ahmed ẹ fi abu yusuf kù so bàbá wọn wá ní pé pẹ̀lú tí mo sì wá sọ̀hún kúníyà ńlá wọn tẹ̀ mọ́ láàjò abu yusuf ni ó pọ̀ jù àwọn táwọn fi làwọn mọ̀ pé ó kọ rẹ̀ ní ahmed ṣùgbọ́n kúníyà ń kò sí tó burú bẹ̀ náà àfọwọ́ abubakar ó Kuni ẹ̀ lọ́wọ́ jù Abu Hurairah ẹlòmí ò fẹ́ mọ ọkọ rẹ̀ mọ́ kí ló kọ rẹ̀ Abdurrahman Abu Hurairah Abu Hurairah juma, so ohun tí wọ́n sọ ohun tí òde ń sọ̀rọ̀ ni mo rí pé ń tẹ́ sọ yẹn bá súnà mu èèyàn lè tẹ kúníyà mọ́ ọmọ ju orúkọ rẹ̀ lọ bí máa ń tẹ̀lé bẹ́ẹ̀ èmi bí ọmọ bìnrin mo sọ ló kọ ìyá mi ó wá wúwo lẹ́nu mi bó oníṣe máa pe ó kọ ìyá tó bí mi mo wá fún ní kúníyà mo wá ń pè ní ó mọ àti ìyá a ọ̀wá mú kọ̀ rẹ̀ ma sódì mo sì ma ọkùnrin mo sọ lóko bàbá tó bí mi mo wá tún fún ní kúníyà abatèmi wá ní ókọ náà ni kò máa pè máa pè báwọn máa pè àfẹ́ máa gbọ́ ntí ò ti ń tẹ kúníyà èèyàn náà lẹ́yìn ìgbà tí mo gbàṣẹ ni bó lè yóò ṣe máa ókọ bàbá èèyàn ókọ èèyàn fúdìkà èèyàn máa gbé kúníyà lérí nígbà míì. sèmi ò wá sọ fún bàbá ọmọ kó má dàbí ẹni wípé mo fẹ́ jẹ gàba lórí ọmọ ọlọ́mọ bàbá rẹ̀ fún rẹ̀ lónìí àtúntẹ̀ ti sọ ọ̀sán àbò Yusuf yẹn láàmú tẹ̀mọ́lára jù Ahmadu okọ rẹ̀ ní àbò Yusuf látẹ̀mọ́lá gbogbo ntí ọlọ́run wá fi sára anabi Yusuf lálùbáríkà abi Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba kó bá a sànú ọmọ wa yìí náà anabi mm-hmm. Yusuf lálùbáríkà kọ́lọ́n kó sílẹ̀ ọmọ lálùbáríkà. Mm -hmm. anabi yusuf jẹ́rìí gbogbo àwọn tá ń jìn lẹ́sẹ̀ ọlọ́mọdé ó ta ọ kápá kó ní kápá lórí ọmọ náà ẹ̀mí anabi yusuf gùn ọlọ́njẹ́ ní ọmọ wa yìí ó gùn anabi yusuf ọlọ́lá láyé ọlọ́mọsọmọ wa yìí ló lọ sí ọmọ bá a ti tọrọ àlùbáríkà gbogbo àwọn àmì wò tọ́lọ́ wa fi kan anabi yusuf ọlọ́run kó ya ọmọ wa yìí ń bẹ̀ o kọ́lọ́n kó ṣe lólùbẹ̀rù ọlọ́run kó ṣe ní olùpayà ọlọ́run kó ṣe ní ọmọ àdùnnú kó má ní ọmọ àríbànújẹ́ bá a ṣe tọrọ fún yìí náà kọ́lọ̀ kó ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ wa orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan sí ahmed bono bikrula ọmọ orílòyè abu yusuf barakallahu fi allahumma ja'alhu baran liwalidayhi wala taj'alhu jabbaran asiya allahumma ja'alhu taqiyan. ولا تجعله فاسقا اللهم اجعله عالما ولا تجعله جاهلا ربنا هب لنا من لدنك ذرية تجيبا إنك السميع الدعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا المتقين إماما وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما ó ti parí báwọn inṣàlá wọn máa há àwọn oúnjẹ ìsinu tó tún jẹ oúnjẹ àkíkọ wọn máa há fún wọn lọ́lọ́run bá ní kó dé náà ẹjẹ gbọ́ sọ wípé ọlọ́run fọmọ náà ní àwọn tí ó lọ oníbẹ̀rẹ̀ kan béèrè wípé asalaamualeykum wa wọ́n ní ǹjẹ́ ṣé mo lè bẹ́ lọ́n fún ọmọ mi pé òun ti hun bìkẹ́lì mẹ́tì láì sáámà mi ṣọ́rọ̀ ìmọ̀ kọ́lẹ̀kà ṣé mo lè bẹ́ lọ́n bẹ́ẹ̀ fún ọmọ mi kí n wá sọ lọ́dọ̀ ọlọ́run fún wọn láì ṣe wípé mo gbọ́ wọlé wọn lérí pàápàá jùlọ tí mi bá sí níbi tí wọ́n wà bẹ́ẹ̀ ni tí èèyàn bá láǹfààní láti wà pẹ̀lú ọmọ èèyàn tí a fẹ́ ṣàdúrà yẹn kí èèyàn gbọ́ wọlé lórí kí èèyàn ṣe ẹ̀sẹ̀ yóò bá sí àbẹ́yẹn wà níbi tí ó jìnnà sí wọn àbí kò tiẹ̀ sáàyè yẹn èèyàn lè bẹ̀ lọ́rùn yẹn náà láì nídìí pé èèyàn gbé ọwọ́ lé lórí. oníbẹ̀rẹ̀ tún bẹ̀rẹ̀ pé obìnrin ti ń fọmọ lọ́mú tó bá fẹ́ ṣe fídíà ṣé dandan ni kó jẹ́ pé fídíà ẹni rọmọdán ni kó ṣe àbí ó lè ṣe inú stéèṣì rọmọdán ni ó ṣe inú rọmọdán lèèyàn máa ń ṣe fídíà. wọ́n ní ǹjẹ́ wọ́n ní ìjẹ́ nìkan kan lè rò wípé àwọn tí ọlọ́pàá mú tí wọ́n wà sí òda àwọn ọlọ́pàá wọ́n máa ń fi wọ́n lẹ̀ ṣé téèyàn bá ti rí pé ẹnìkan ṣùlè bá hmm, kéèyàn má dà kéèyàn dorí ẹ̀ dànù ẹnìkan dà kéèyàn kàn máa lo jungle justice lọ́dọ̀ èèyàn eléyìí ò lẹ́tọ̀ọ́ bó ti wulẹ̀ ká sọ wípé àwọn ọlọ́pàá wọ́n ṣe gbá wọ́n ṣàwọ̀ tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ rẹ̀ wọ́n ò ṣe o sotiye ẹ fà wọ́n lé agbófinró lọ́wọ́ má take law into your hand kò bá islam mu o aláṣẹ ní lo òfin lórí àwọn yẹn ẹni tẹ́ ẹ lọ́jà lè ẹni kì pa ẹ pa tán lẹ́rìí pé ó kọ́ ló léwu irun tó jọba yẹn ti ṣẹlẹ̀ ládùúgbò tá à ń gbé ńgbà tá kékeré ẹnìkan wọnú wa bẹ́ẹ̀ ni ti tọ́ba wọnúlé ojì ọ̀wẹ́ àsìkò yẹn ìyá yẹn lọ pọn mi ó fẹ́ wọ ẹnu inú ilé báyìí lórí tẹ́ni yẹn tó jáde gbúri nínú ilé ìyá yẹn lẹ omi mọ́lẹ̀ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ó ti bọ̀ yẹn wọlé ojì owó ìyá yẹn gbogbo yẹn bá lé wájú ìta lè kí là wá wà mo bá mo gbá kọ̀rọ̀ mo èmi náà bá bẹ̀rẹ̀ sí ní lè ìgbà tí a lè èmi ní ìrìn mi ṣáájú gbogbo àwọn yòókù tí wọ́n ń lé ó wá sá wọlé uncompleted build kan mo sáré tẹ̀lé lọ́bẹ̀ ó wá gun ojú window ó fẹ́ gbójú rẹ̀ kó bẹ́ síta ẹ̀yìn uncompleted build yẹn ìrà níbẹ̀ kò lè bẹ́ tó bá bẹ́ síbẹ̀ yóò rí bẹ́ẹ̀ ni èmi yìí dúró lẹ́nu ọ̀nà mi wọlé lọ́ba mo sá tu torí pé lẹ́yìn lè fẹ́ẹ́ sinmi àfẹ́sì òní mo ti wọ pásẹ̀jì bẹ́ẹ̀ mo ti dúró lẹ́nu ọ̀nà mi ó lé ó lé bóyá sọ̀kalẹ̀ ọ̀hún àti báyìí ó lè ní ọ má sí bẹ́ẹ̀ tí padà tí ó padà wíjọ bá bọ́ọ̀lù ṣe fa igi kan ló máa tẹ̀lé mi ó lé ó lé ó lé èmi náà bá ń sá. ọlọ́run ló ní kó ṣe pé àdúgbò wa náà níbẹ̀ àwọn tá ń lò lébọn àwọn tá àjọ ń lè náà ni wọ́n ó ń dà polóhùn rè ó náà náwó sí mi bẹ́ẹ̀ nìkan ṣe kó gbà sí fún nìyẹn ìgbé ìta ló lè ìgbé ilé wọn gan ló ti lọ àtijọ́ náà mo ní ọlọ́run ló ní kó ṣe pé àdúgbò mọ̀ wá sí. tó látara àdé lọ́wọ́ kó ṣàánú yàn tẹ́ pé jungle justice mélòó mélòó lẹ́ni tẹ́ lọ pa báyẹn tí ìdẹ́ ìṣòwò gangan lónìí. tó bẹ́ẹ̀ bá wá fún àwọn dé ọ̀dọ̀ agbófinró lọ́wọ́ táwọn ọba lo òfin ó kún ó kọ́ lọ́hùn tó ti wá báyìí kó lọ́wọ́ láti bẹ̀rẹ̀ kó ṣàánú wọ́n ní ìjẹ́ ìmáàmù sí ilé rẹ̀. tí ilé rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí só lè pa ìrun méjì pọ̀ torí òjò bẹ́ẹ̀ ni bí irú èmi báyìí. ǹjẹ́ ẹlòmíràn lè parun pọ̀ yàtọ̀ sí jàmá lápapọ̀ àwọn ìdí wo ló ń fa kéèyàn pa ìrun pọ̀ àwọn ìdí tó máa ń fa kéèyàn pa ìrun pọ̀ kéèyàn ṣe jámù gẹ́gẹ́ bíi kójú ọ̀rọ̀ ń sìn abẹ́kí magrebi ń ṣe òjò bá bẹ̀rẹ̀ òjò náà lágbára kákí magrebi àti ṣáìwá kákí pọ̀ àwọn tó bá ti wà nílé káwọn ò kí magrebi wọn tó bá ti lọlé kákí ṣáìwá nílé sotiye ǹjẹ́ èèyàn lè pa ìrun pọ̀ léèyàn nìkan èèyàn lè pa ìrun pọ̀ léèyàn nìkan tó yẹ kó wọ nìkan ló fẹ́ dà kí àwọn àfọwọ́ àwa ya pẹ̀lú lórí ẹ̀pẹ́ ṣé nínú ilé o lè pa ìrun pọ̀ kó o kíjà mú inú ilé èyí tó tẹ̀wọ̀n náà rọ àwọn àfáà ni pé ò lè papọ̀ tó gbẹ́nu ilé náà ló wà tó bá kí zuri àmì magrebi kí lásìkò rẹ̀ tó bá dẹ̀ kí àsìkò ìṣá kí lásìkò rẹ̀ ṣùgbọ́n mọ́sálà yẹn mọ́sálà tó kẹnu ni lọ́dọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ ìdí tó fi lè mú yàn pa ìrun pọ̀ tó bá ti wà èèyàn parun pọ̀ tí ò bá ti sí kéèyàn má parun pọ̀ torí pé ìpìlẹ̀ ni pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ká kírun kọ̀ọ̀kan lásìkò ẹ̀ ìyẹn nípìnlẹ̀ so tí o bá sí reason láti ṣe jámù láàrin irun kéèyàn má ṣe wọ́n ní obìnrin kan ó ní owó ṣùgbọ́n ọkọ rẹ̀ òun wife is in the morning why husband is not is not yet ọkọ rẹ̀ ò lówó lọ ìyàwó sì ní ó ń threaten ọkọ rẹ̀ lẹ́yìn ó ń dún kòkò mọ́kọ nígbà tó ti ló lọ́ọ̀ jù lọ kí ni ó fi ń tẹ́tì ọkọ ni pé èmi mo lówó mi o tí ẹ̀gbẹ́ lómi lè sọ pé tó o bá tó o bá ó lè jẹ́ kóun ló tún kọ́lé tí ó gbé ọkọ lọ́kọ tí ẹ̀gbẹ́ ọ̀tọ̀ ni pé èèyàn gbéyàwó ọ̀tọ̀ ni pé wọ́n gbé ni lọ́kọ èèyàn lè gbéyàwó ìyàwó náà sì lè gbé ọ ní lọ́kọ sọ̀rọ̀ àwọn nǹkan báyìí ọkọ ahụ ń wò wípé àbùkù yìí ti ń pọ̀ jù kóun ó ọkọwụsị. jáde inú ilé fún kí ni kọ́kọ́ ó ṣe. kí sọ nípa ẹni tó ṣe pé gbogbo wákàtí ẹyọ kan ló mú àsùnbà nìkan. lọ pé pé ní bóyá bá gba four over five òdo náà ló gbà àfi kò gba five five bọ́ọ̀ bá ti kí wákàtí márùn-ún pé òkìrùn náà nìyẹn à ń bèrè kàṣẹ ní tó wá má sùn báyìí nìkan ẹni yóò nírun irú ọkùnrin tí ó bára rẹ̀ nírú condition báyìí ọ̀nà méjì ni màá fi sọ̀rọ̀ yẹn ẹlòmíín bẹ tó ṣe wípé ntọ́fọwọ́ rẹ̀ fà lọ́lọ́run fi bá lọ gbogbo ọkùnrin tí ìbá ti dúró ń dùn ó pé èmi lọ́kọ èmi ni mo gbọ́ bùkátà bó ti wulẹ̀ kó mọ èmi lọ́kọ tó bá ti ti gbogbo bùkátà sọ́dọ̀ ìyàwó ìyàwó ní sanwó ilé ìyàwó ní sanwó sukú àwọn ọmọ ìyàwó ní raṣọ sí lọ́rùn ó ní o kò ní ṣe àbí kó tiẹ̀ máa sọ̀lẹ̀ ìrìn àyìnbó ọlọ́run ti fún mi àbí dá lọ́lọ́run pè ọ́ fún mi kí ni kàńtà ìjọba kò sí nǹkan kan asiri obìnrin yóò máa bò ju tiẹ̀ lọ yóò kọ́lé ma la irú ọkọ yẹn tó bá wà ń bẹ̀ tó wà lóun fẹ́ bínú obìnrin sọ pé èmi mọ kọ́lé mi à ó nọ́mà kóbìnrin sọ bẹ́ẹ̀ yìí obìnrin ni èmi ti rí ẹnìkan landlord meeting ọkọ ìyàwó ló kọ́lé ọkọ ní máa lọ sí landlord meeting ó fi pọ́n ọkọ ẹ̀ lé ọwọ́ àdìjọ́ kan wọ́n wà meeting ìyàwó òun ń ó wá ya meeting àwọn yàrá ń béèrè pé ah, ọkọ yín ti wà ń bí iye oní àmì ah, náà kàn ní kíṣẹ́ mọ̀ pé tọ́lọ́n bá jogún ilé fún yàn kò sí nǹkan tó burú kéèyàn ní èèyàn máa sojú èèyàn wọn ò bí léèrè o. ọkọ ni ẹ bẹ́ẹ̀ ni ẹ ṣe tó wà ń bẹ̀ ni wípé àwọn ọ̀rọ̀ kan bẹ àwọn kò lè yá wọn torí pé ẹni tó lẹ́rù ló ẹlòmíín bẹ obìnrin ó tó bá lọ jẹ́ kó wọ́n lọ fọwọ́ ara rẹ̀ fà á látara pé o sojúṣe ẹ̀ náà lọ́lọ́run fi gbé àlùbáríkà fóun jù ọ́ lọ báwọn yá àforí mọ́ lẹ́yìn bẹ́ẹ̀ tó ti yé máa bá lọ báwọn. àyàfi tí wọn náà bá mọ̀ pé ó dáa owó ọbẹ̀ tó ló fẹ́ filẹ̀ ìdé mi náà ò fi kún ó rí wípé arzikì jẹ náà ó máa dìde rẹ ó máa tó bá wá rí wípé ìbágbépọ̀ yẹn kàkà tó ń fi di pé ó jí lórúkọ kan tó yọ àdá sí i kó jáde ńbẹ bó sì yàrá kan lọ́ọ́ lọ́ọ́ máa gbé sọ kò sí tó burú ńbẹ pé láàrin ọ̀sẹ̀ ọ wà máa sùn dọ́rẹ̀ ní àárín ọjọ́ mẹ́ta ìwọ náà ó lè ronú ìgbésí ayé tiẹ̀ torí pé kò sí ẹni tó jẹ́ ẹrú láyé tó ọkùnrin tó ṣe pé ìyàwó rẹ̀ ní ń bọ̀ ọlọ́run kò ṣe wá ń bẹ̀ bóbìnrin ṣe dá mọ̀lẹ́rí wọn wọ́n olówó orí mi ọkọ mi òun fún ni o ǹjọ́ tó bá rí i pé òun ló fowó ọbẹ̀ lẹ̀ lónìí ó tún dọ̀sẹ̀ tí ń bọ̀ òun ló fowó ọbẹ̀ lẹ̀ òun ló tún sanwó ilé ìwé ọmọ ó tún sanwó ilé níjẹ́ tí ẹ̀ gbọ́ ọwọ́ fẹ́ máa jẹun lọ́wọ́ báyìí náà ni ìná gbòó ná ẹ̀rọ iṣẹ́ ayí báyìí ọ́ gbọ́ yóò ní kò lè má yí. <laughs> tó bá rí i pé yùn wá fẹ́ dá wàhálà alẹ̀ lọ́gbà lẹ́mí bó ṣe ẹ̀mẹ́ta lọ́sẹ̀ lọ́ọ́ máa lọ ọ̀dọ̀ rẹ̀ tó bá dá wà fúnra rẹ̀ orí rẹ̀ ó lè pé òòrùn ẹlòmíwàá máa ń bẹ bọ́lọ̀ ń ṣe tó nìyẹn bó ṣe ń ṣe tóun náà ọlọ́run ní kíyàwó kárìsì kì í yàwó ju tiẹ̀ lọ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ má sọ̀rọ̀ ààrẹ dẹni yẹpẹrẹ nínú díẹ̀ tó níwò náà máa ṣe ó lè má tó tiẹ̀ o bẹ̀ sí máa ṣe sì máa dóńdó ọkọ máa pàṣẹ fún un torí pé olówó yẹn yẹn ò sọ pé kó wá máa lálẹ́ ẹ̀ pàṣẹ fún bọ́bá wá dàbẹ́ ni pé àbùkù yẹn ti fẹ́ pọ̀ kúrò nínú ilé rẹ̀ bọ́bá fẹ́ níyàwó mi náà sínú ilé rẹ̀ náà ló gbé yàwó mi ẹ̀yin ilé ọlọ́run ní ká ẹ fún wọn sínú ilé áṣìkìlú hun náà mina ẹ̀sùn là kà ń tún àwọn kan bọ́bá lè jọ àwa là ń fi wọn sínú ilé sọtọ́ bá di wípé ó dẹ̀ lágbára bẹ́ẹ̀ kó jáde. So, bó yàrá kan tí wọn bá lè kó wá ọ nínú rúmà palọ tó gbà yẹn sọ pé kó mọ wọrí bó ọ wà máa sùn dọrẹ ìyókù kò sì jókòó sí oníyàrá kan rẹ so kọlọ ń kí ó wa lóde o ṣùgbọ́n ẹlòmíì ní tó ara fà náà lórí yẹn o. ní fídíà kan múdù méjì ní fídíà òní gbogbo bẹ́ẹ̀ nìkan ọjọ́ kan nìyẹn. ìgbà míì dẹ̀ ń bẹ tí yorùbá lè fẹ́ ṣe ní múdùmúdù dáná oúnjẹ fún èèyàn ọgbà oúnjẹ tí odidi gìrìpá lè jẹ lájẹ yó sotiye kì í sẹni tí èyí jẹun o ẹni tí máa jẹun tí ó jẹ yó fìdíyà ni sotiye lọba ti ṣe báyìí o ṣe náà nìyẹn kọlọ́wọ́ bá kí ìjọba rẹ̀ ga kí o kún wa lọ́wọ́ inṣàlá ta'ala iṣẹ́ masjid wa gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ kọ́lọ̀ kó bọ̀ wàhálà sórí ẹ jẹ́ kí a dá sí iṣẹ́ ọlọ́run account number wa account account details zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four four five nine GT Bank tí a bá wo masjid ẹ rí i pé iṣẹ́ òdòdó ń bẹ tọ́ọ̀nù granite kan sí i granite kì í sọ kékeré àwọn ṣẹ́ẹ̀sì ń lọ níbẹ̀ so abẹ́ Allah subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kọ́mọ́ṣẹ́ ẹ̀kún wa lọ́wọ́ lérí ẹ̀ kó bá wa ṣe be. yẹn gbé ten million wá sí yọ wọlé bẹ́ẹ̀ sí ẹ fẹ́ lè má dìgbà sọ́wọ́ ọ̀rọ̀ yẹ pé ṣé ọlọ́run náà ní í ṣe ọwọ́ òdúró ń bẹ̀ bó bá a ti ń sọ yìí náà ọwọ́ òdúró ọwọ́ òdúró àṣà ìwọ̀n bíi tá a bá ti rí náà à ń ṣe tọ́wọ́ bá ti dúró níbi ká padà parí ẹ̀ náà ní ìjà sí i so látara àjẹlé má ronú wípé o lówó ńlá fún ah kánú mo lówó ńlá ni má dàrẹ ẹ láàmú ìwọ̀n bẹ́ẹ̀ yìí tó níhùn náà dà sí ìwọ̀n bẹ́ẹ̀ yìí tó níhùn dà sí owó kéékèèké kéékèèké tó bá ti pọ̀ yóò di púpọ̀ náà so ọlọ́run bá kí ó bọ̀ wá láṣìírí o kí ó sì jẹ́ kí a fi ẹ̀lú àlàáfíà lo masjid náà nígbà tí a bá parí ẹ̀. bi rahmatihi ya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammad. ọmọ ìyá wa tí à ń gba fisẹ̀bí láì fún tí wọ́n ní accident alhamdulilayi owó tí nínú two hundred and fifty thousand tí wọ́n fẹ́ fi ṣe operation àti rí one hundred and ninety five thousand báyìí òun ah, kù bí nǹkan bíi fifty five thousand anigba àkókò pẹ̀lú òkú ọlọ́run yóò pè náà ẹlẹ́ẹ̀kejì ká má gbàgbé àtàwọn tí a wà lọ́nà jíjìn a fẹ́ ṣe ah, internal launching fún masjid wa tó bá di yawmu sabt ọjọ́ sátọ̀dẹ̀ tí ń bọ̀ tábà ti parí tafsir kò náà láṣẹ gbogbo tọ́lọ̀ bá fún kálukú lágbára ẹ̀jẹ̀ ká fi dásì tọ́lọ̀ àwọn tá a wà lọ́nà jíjìn náà pẹ̀lú bá a ti sọ àkáǹtì yẹn náà a lè máa sọ fún wa pé èmi náà ti sẹ́ǹdì èyí báyìí sínú àkáǹtì pẹ̀lú ògo ọlọ́run bàbá bẹ̀rẹ̀ sí ní ṣe bá ń díẹ̀ díẹ̀ á rí àṣeyọrí lérí ẹ̀yìn insha Allah subhanakallah wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة